ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوك فون ألم وبا أترى الصلاة فون محمد صلى الله عليه وسلم أتما tẹ̀síwájú لوري ìdánilẹ́kọ̀ọ́ لاتنو القرآن الكريم لاتنو سورة النحل آية 116 أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل ولهم عذاب أليم اللهم سبحانه وتعالى ó ní wàlá takúlù lè máa tẹ́sí fún alsina tukumul kadhib ẹ má pa irọ́ pẹ̀lú àwọn nǹkan tí ẹnu yín tí ó ń ṣe níròyìn àwọn lárúbáwá wọ́n ṣe àwọn nǹkan kan ní èèwọ̀ fúnra bẹ́ẹ̀ ni wọ́n ṣe àwọn nǹkan ní aláàlì fúnra wọn lára rẹ̀ òun náà ni pé àwọn rankumi wọn nígbà tí wọ́n bá bímọ wọn a mú àwọn kan nínú àwọn ọmọ tí rankumi bá bí wọn ní eléyìí aláàlè ni fún àwọn ọkùnrin wa láti jẹ èèwọ̀ ni ó jẹ́ fún àwọn tán jóbìnrin nu wa èmi wọn ò ní aláàlí ló jẹ́ fún àwọn obìnrin èwọ̀ ló jẹ́ fún àwọn ọkùnrin láti jẹ́ èmi wọn ò ní aláàlí ló jẹ́ fún ọkùnrin àwọn àti obìnrin àwọn lọ́lọ́wọ́n wa subhana wa ta'ala ló fi ní ma jẹ́ alọ́láhù min bahiratin wàlá wasilatin ọlọ́wọ́n wa subhana wa ta'ala ó ní ma jẹ́ alọ́láhù min bahiratin wàlá sa'ibatin wàlá wasilatin wàlá haamu àwọn ìran mẹ́rẹ̀ẹ̀rin ta dárúkọ yìí ìran àwọn rànkúmí tí àwọn lárúbáwá ṣe léèwọ̀ fúnra wọn ni gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé ní àṣà ẹnìkọ̀ọ̀kan wa ní ìlú wa nílẹ̀ yorùbá ni àbílọ́dọ̀ àwọn ibo ni àbílọ́dọ̀ àwọn haúsá ni ó ní àwọn nǹkan kan tó ṣe wípé wọ́n máa ń pèlè wọ̀ ní àwùjọ wọn bẹ́ẹ̀ ni eléyìí aburú ńláńlá ni ní tí ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ kéèyàn kan gbóyà kan ní èèwọ̀ ni nínú àṣà tàwọn èèwọ̀ ni nínú ìlú tàwọn lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní kúl ó ní ọlọ́run ọba ní ìrẹ́ anábì sọ fún wọn ara aitun ma anzalallahu lakumin wizkin ní tí ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fún yín tó ṣe fún yín ní àrízìkí fàjàáltù mínú haraman wa halala ẹ wá pa àwọn kan ní haramu ẹ pa àwọn kan ní aláàlì ọlọ́ni kú ìrẹ́ anábì sọ fún wọn àálọ́hù adìnà lakum ṣé ọlọ́run ọba ló yọ̀ǹde eléyìí fún yín ni àmàlàlá ìtọ́fùtàrò abẹ́ ń parọ́ mọ́lọ́ torí pé nǹkan tá a bá ti pè léèwọ̀ ìpinnu àṣà ti èèwọ̀ lélẹ́yìí nínú ìlú tiwa èèwọ̀ lélẹ́yìí nínú ìdílé titiwa wa èèwọ̀ lélẹ́yìí tó bá ṣe pé nǹkan tí ọlọ́wọ́n ọba ṣe ní àláàlí fún àwọn èèyàn ni gbogbo ẹni tó bá ṣe léèwọ̀ ó fi rẹ̀ sí ipò almusharri òun náà lẹni tó ń ṣòfin lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ló fi ń sọ fún wọn ní alukur'an pé amla omṣuraka ṣé wọ́n ní akẹgbẹ́ ni tí wọ́n gbé kalẹ̀ fún ọlọ́wọ́n ọba ṣára àwùláhùn mi nà tí wọ́n ń ṣe lófin fún wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn malam yadda níbi ìlọ in tí ọlọ́wọ́n bò yọ̀ǹda in tí èèyàn kan ó sọ ipa ń fẹ́ ṣe léwọ̀ ó ní nǹkan tó ṣe ipò bá jẹ́ nǹkan nira fún àwọn èèyàn gbogbo tó bá jẹ́ nǹkan nira fún àwọn èèyàn tó ṣe pé kò wúlò fún wọn kí ìjọba kan tó láwọn ṣe léwọ̀ ọlọ́wọ́n ọba gan ti ṣe léwọ̀ torí pé gbogbo nǹkan tí ó bá ní wá lára ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ṣe lè wọ̀ fún wa examples àwọn nǹkan tí ó máa ní wá lára yóò máa dìpẹ́ǹdì lórí àsìkò tá ń bẹ àsìkò àti àwùjọ tá ń bẹ ìyẹn àwọn nǹkan tí ó máa ní wá lára ìdájọ́ yìí ń bẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n kéèyàn kan wó sùsùn wípé òun ó máa ṣe nǹkan tí ọlọ́wọ́n ọba ṣe lẹ́tọ̀ọ́ léèwọ̀ irú èèyàn bẹ́ẹ̀ fi rẹ̀ sí ipò aṣòfin pẹ̀lú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni àmọ́yẹrú eléyìí láwùjọ lónìí wọ́n á constitution leléyìí nǹkan tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ wọ́n ó ṣe léwọ̀ ntọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ wọ́n ó ṣe lẹ́tọ̀ọ́ àwa rẹ lomi tó náà péré ní mùsùlùmí ó fẹ́ẹ́ lè báwọn èèyàn jà lórí àwọn nǹkan tí àwọn èèyàn gbélé ẹ̀rọ fúnra wọn lófin tó tako tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ti gbé kalẹ̀ lófin débi pé ẹlòmí ó máa sọ fún yín ẹ̀jẹ̀ ká fẹ́ sìn lẹ̀ náà eléyìí bí ìṣe ìlú ṣe rí ni gbogbo ìṣe ìlú tó bá tako òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala fọwọ́ kúfùrù ìṣe kẹfẹ́rí pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ẹni tó bá dẹ̀ ń bá wọn promote rẹ̀ owó ló ná síbẹ̀ ni àbí ara ló ná síbẹ̀ àsìkò ẹ̀ ló ná síbẹ̀ òun náà ran ìbàjẹ́ lọ́wọ́ òun ran kẹfẹ́rí lọ́wọ́ ni so ló fi jẹ́ pé káwọn èèyàn máa gbé òfin tó takotọ́ lọ́run ọba kalẹ̀ kò ń ṣe nǹkan tuntun tipẹ́tipẹ́ làwọn èèyàn ti ń ṣe eléyìí lọ́lọ́wọ́ bá fi ń kìlọ̀ fún wa ọlọ́ni wà látẹkùlù lè máa tẹ́sífò alsina tó kòmùl kẹ́rin èyí tó ṣe pé ń parọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yìí tẹ́ ń sọ tẹ́ ń sọ pé áàdà halalun eléyìí halali ni kò sí problem wà áàdà haramun eléyìí haramu ni lè tẹ́ftaru alàláhìl kẹ́rin pẹ̀lú eléyìí tẹ́ ń ṣe ẹ̀ ń parọ́ mọ́lọ́hun ẹ̀ ní kò sí tó burú ń bẹ́ẹ̀ ọlọ́run ọbọ òbínú sí nílẹ̀ yorùbá a ní ọlọ́run ọbọ òkájò ńgbàtà bá fẹ́ ṣe ẹbọ òun la máa ń sọrọ ìgbà tó ṣe wípé àwọn nǹkan tí a bá ti rí i pé à ń ṣe tí ò da bí kéèyàn fẹ́ máa fọtí ṣe oògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò lọ́lọ́run òkájò. Lo ó fẹ́ máa fi ẹmú ṣe ogun yóò ní ọlọ́wọ́n bó kájò ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni eléyìí ẹ̀ ń dada parọ́ rẹ̀ mú ọlọ́wọ́n ọba ni litaftaru alala ilkadib inna ladina yaftaru alala ilkadib láyé flihun ọlọ́ni gbogbo ẹni tó ṣe ipò ń parọ́ mọ́ wọn lè jèrè wájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala sọ́n ló fi jẹ́ pé lára ẹ̀ṣẹ̀ tó fi tóbi jùlọ òun náà ni kéèyàn máa lẹ̀ nǹkan ọmọ ọlọ́run ọba àmọ́yé afá ti ń ṣe wá sí tó ṣe ipe tí ọlọ́run ọba sọ ní ọlọ́run ọba sọ ntí anabi muhammad sallallahu alaihi wa sallam sọ yóò lánàbí sọ nítorí pé kí ni ó fẹ́ kí àwọn èèyàn gba ohun tó ń sọ yóò wá dáwọn àdáparọ́ oríṣiríṣi àwọn ìtànkítàn yóò gbé kalẹ̀ tí ó máa sọ eléyìí léwu ló fi jẹ́ pé lára àwọn kẹta ti kà fúnra wa ní àmọye ìgbà ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni yá yọ lẹ́dínà amanu ó pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ìnà kẹfìrà minel ahbar wọ́rọ̀ ubani èyí tó pọ̀ nínú àwọn tí wọ́n pera wọn láàfa èyí tó kiri mọ́lẹ̀ ni àti èyí tó lóun ṣe wá sí fún àwọn èèyàn dàyà kúlù na amúwalẹ̀ náà sí bilbaate wọ́n jẹ owó àwọn èèyàn dúkìá àwọn èèyàn lọ́nà èrú wàyà sùdúù na ansẹ́bílìlá bẹ́ẹ̀ ni wọ́n ń lé àwọn èèyàn jìnnà sí ọ̀nà ọlọ́run ọba nípasẹ̀ kíni nípasẹ̀ tí ọlọ́run ọba ò ṣe lẹ́tọ̀ mú lọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ ìtọ́lọ́run ọba ò ṣe léèwọ̀ mú lọ́lọ́run ọba ṣe léèwọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ìtànkítàn tí ò jọra wọn tẹ́ ẹ bá ní kánmúbi tó ń bẹ wánú alukura ni wọn lè produce yẹ bolóńbẹ́nu hadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọn lè mú wá ju pé kí ni à ń sọ láti lè fi encourage àwọn èèyàn náà ni wọ́n ma sọ eléyìí láti lè jowó àwọn èèyàn lọ́nà èrú ọlọ́niwọ̀ èèyàn sọ dúnà ànsẹ́bílélá wọ́n ń gún àwọn èèyàn kúrò lójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú àwọn irọ́ oríṣiríṣi tí wọ́n ń pa yìí òun láti gbọ́dọ̀ farabalẹ̀ islam ò dàrú ẹni tó bá fẹ́ kó ẹ̀sìn islam ẹ̀sìn ọlọ́run ọba tó lóun ò ní gbẹ ẹ̀sìn míì lẹ́yìn rẹ̀ alukurani ń bẹ́ńlẹ̀ fún wa bá àgbọ́ lárúbáwá wọ́n tu sí èdè míì tá gbọ́ ìtumọ̀ rẹ̀ yé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam in tó clear náà ni ṣùgbọ́n káwọ́ wípé ẹ a máa tẹ̀lé àwọn èèyàn ní tẹ̀lé afọ́jú ìtẹ̀lé gọ́ọ̀gọ́ ibi tán bá ti wá lọ náà là ń lọ àwọn ẹni ọlọ́run rárá èèyàn náà gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yóò pè rẹ̀ sákíyèsí yóò dẹ̀ kó rẹ̀ níjànú kí lọ́lọ́run ọba fẹ́ kí lọ́lọ́run ọba ò fẹ́ torí pé àwọn èèyàn máa parọ́ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn èèyàn á ní kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ bó la ṣe fẹ́ ṣe kéèsì àfa tó ṣe pé wọ́n pè kó wá bá wọn pin ogun ó wá ń béèrè lọ́wọ́ àwọn tán pé kó wá bá wọn pin ogun bó lè ṣe fẹ́ kí n pin ṣé kí n lo ti ṣẹ̀ríà ni àbí kí n lo ti di igi definitely n tán fi lè pè ẹ́ dá sí ọ̀rọ̀ òfin ọlọ́wọ́n bá ló yẹ kó fi dájọ́ fún wọn ṣùgbọ́n gbà tó bá tún béè lọ́wọ́ pé kó o lo ìdí igi ó túmọ̀ sí pé òfin ọlọ́wọ́n ọba tó ń bẹnu sọ́rọ́tù nìsà tó sọ bá a ṣe gbọ́rọ̀ pín ogún gẹ́gẹ́ bí mùsùlùmí òfin yìí òwúlò wájú wa nu eléyìí wá pọ̀ jantirẹrẹ àfáàná lẹ́ẹ̀rí tí wọ́n pè síbi àwọn nǹkan tí yóò bẹ́ sí mú yóò dẹ̀ lọ nítorí kíni nítorí pé fẹ́ gbowó sápò kò ń ṣe pé lọ́bẹ̀ láti lọ sọ fún àwọn èèyàn tí wọ́n ń ṣe tí ò bẹ́sìn mu yìí pé eléyìí tẹ́ ń ṣe yìí eléyìí ò bẹ́sìn mu ó takotọ lọ́wọ́ ọba yóò lọ́bẹ̀ yóò dẹ̀ gbowó sápò yóò lọ́bẹ̀ yóò dẹ̀ jẹun eléyìí tó ń bá lọ nìyẹn ló fi jẹ́ pé agbọ̀rọ̀ wo àárín dáadáa ká máa sọ pá ń parọ́ mọ́ ọlọ́run ọba àbá ń fi nǹkan tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba àfa àbá ní islam gba nǹkan wọlé tí islam ò dẹ̀ gba nǹkan yẹn wọlé ẹ̀ṣẹ́ rẹ̀ ó fẹ́ ju ẹ̀ṣẹ́ káṣẹ bọ́ lọ torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ìgbà tó ń sọ sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún wọn pé kí ni inna maharama rabbi alfawahisha ma dhahara minha wa ma baton wal ithmu wal baghi abi ghairi haqq ọlọ́run ìrànàbí sọ fún wọn wípé ọlọ́run ọba mi in tó ṣe léèwọ̀ náà ni àwọn ìwà àbàjẹ́ máa vọ́ ara mi náà máa bọ́tọ̀ èyí tó clear àti tá n ṣe ń kọ̀rọ̀ gbogbo tó bá ti ń jẹ́ bàjẹ́ pátápátá ọlọ́run ọba ṣe léèwọ̀ wọl ifma iṣẹ́ ẹ̀ṣẹ̀ wọl bàríà ìmọ̀ kọjá àlà lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ lórí àwọn èèyàn bákan náà wà á ń tu ṣìrìkìbìlá máa lẹ́mìnira zèlbí sultana kẹ́ ẹ bọ́ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run wa parí ẹ̀ pé wà á ń tẹ kúlú alọ́lá himala tààlàmù kẹ́ ẹ tún wá dàda parọ́ mọ́ ọlọ́run ọba ọlọ́run sẹpẹ́rẹ́tì méjèèjì kẹ́ ẹ ṣe ẹ bọ́ pẹ̀lú ọlọ́run ọba ní ti ọlọ́run ọba òṣù ẹ́fídẹ́ǹsì kalẹ̀ fún yín pé kẹ́ ẹ ṣe ọlọ́run tún wá fi kún pé kí ni wà á ń tẹ kúlú tààlàmù kẹ́ ẹ wá fi sí ọ̀dọ̀ ọlọ́run ọba ní tó ṣe pé mọ̀ ń parẹ́ so ló fi jẹ́ pé alkọ́ọ̀lù alọ́lá ká máa fi nǹkan tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba ní nǹkan tó ṣe páwagun ò mọ̀ ń pa rẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá ni torí pé ìyí òfin ọlọ́run ọba ni ìyí ọ̀rọ̀ ọlọ́run ọba ni ẹni tó ń pèrè láfẹ́ ẹ̀sìn ó gbọ́dọ̀ jòkó tí ó ka tírọ̀ ọlọ́run ọba tí ó ka àlàyé anábọ̀wá muhammad sallásán lórí tírọ̀ ọlọ́run ọba ìgbà yẹn ló tó qualify láti máa ṣe wáàsí fáwọn èèyàn ṣùgbọ́n wọ́n tìyàn bọ́ta pé wọn náà ṣe wáàsí fáwọn èèyàn wá àsìtán ni ó ṣe ó kàn ń ro ọpọlọ rẹ ó kàn ń sọsọkúsọ òun sọ tẹnu ẹ bá òfin ti sọdọ ọlọrun òfin ti sí alukurani òfin ti sọrọ anẹ muhammad sọlá asalam alkaulu alala ká máa fi nǹkan ti sí ọdọ ọlọrun ọba àbí fi ti sí ẹsìn ọlọrun ọba lára ẹ̀ṣẹ̀ tó fi tóbi jù lọ ni kódà ó fẹ́ tóbi jù kálá ń pe nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba lọ lọ́lọ́run ọba fi ń sọ yí pé wàlá àtẹkùlù lè máa tẹ́sí fún alsinatukumul kẹ́rìbà àdà halalun ẹ mọ̀ pé àwọn nǹkan ní àláàlì nǹkan ní haramu pẹ̀lú rọ́tẹ̀ ń pa pẹ̀lẹ́nu yín litọ́fitọ́rù alọ́lá ilkẹ́rì torí pé tẹ́ ẹ bá ń ṣe léyìí ẹ̀ ń fi nǹkan ti sọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba òde sọ ẹ̀ ń parọ́ mọ́ ọlọ́run ọba ni ọlọ́ni iná lẹ́dínà yọ́fitọ́rù alọ́lá ilkẹ́rì bàlá yóò fi hù àwọn tó ń parọ́ mọ́ ọlọ́run ọba ntọ́lọ́run ọba òsọ tán ni ntọ́lọ́run ọba sọnù ìtẹ́sìn ó gbà wọlé tán ni ìtẹ́sìn gbà wọlé ni ọlọ́ni láyò fi hù wọn ní jèrè mataun kọlil ìtàn bá parọ́ mọ́lọ́wọ́n ọba tán kó jọ ọlọ́run ní ìgbádùn díẹ̀ náà ni wọ́n ó gbádùn wàláhù ma'adhabun alim ìyẹ́ ẹlẹ́tẹ̀lérò yóò dẹ̀ máa jẹ́ titi wọn tó ló jẹ́ pé ní tó bá páyọ̀ ọlọ́run ọba á wo gbogbo irọ́ táwọn bá pa fáwọn èèyàn jìbìtì táwọn lu àwọn èèyàn ìkọ́ àwọn èèyàn ń rógà táwọn kó wọn ń rógà ọdún mélòó lòun ẹ̀ lò ó pín ẹ̀ kóun fo ọgọ́rùn-ún ọdún lò lẹ́yìn ọgọ́rùn-ún ọdún lẹ́yìn sàárè ńkọ́ ìjọ ń gbéǹde alkiyama ló bụ onye ni ó ṣe rojọ́ fún ọlọ́wọ́n ọba tó bá di jọ ń gbéǹde alkiyama ọlọ́wọ́n ọba fi kì wá ń lọ nípa ká ṣọ́ra fún ọ̀pọ̀lọpọ̀ àfa torí pé kí ni kúlù náà mọ̀ lẹ́nu náà síbí bàtì wọ́n ń jẹ dúkìá àwọn èèyàn lọ́nà èrú sẹ́bí nìlà wọ́n dẹ̀ ń ṣẹ́rí àwọn èèyàn kú fún iṣẹ́ ọlọ́wọ́n àwọn gan ni wọ́n mọ sọ̀rọ̀ tí wọ́n mọ ṣe ìṣe tí àwọn èèyàn fi mọ ní ìkórira ẹ̀sìn tí wọ́n fi mọ ní ìkórira fún ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ọlọ́wọ́n ọba wa kì wá ń lọ lórí eléyìí ẹni tó bá tún wá lọ kó sí páńpẹ́ wọn lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́n ọba ti kì wá ń lọ kò gbọ́dọ̀ blame anybody ara ẹ̀ náà ni kò blame ọlọ́wọ́n ọba ń tẹ̀síwájú ó ní wàhálà lẹ́dínà hádùú haram na máa kọ́ sọ́sìn àlẹ́ ìkẹ́mi kọ́bù àwọn tí wọ́n pera wọn ní yahudi tí wọ́n jẹ́ ọmọ ọmọ anabi yakub alayhi salatu wasalam ọlọ́run ní haram na aṣeléwọ̀ máa kọ sọ́sìnà alayka min kọ́bù tí àwọn ọlọ́run ọba ti sọ fún rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wasallam ṣíwájú wọ́n máa dọ̀lẹ̀ náà ọlọ́ni àwọn kẹta aṣeléwọ̀ fún wọn yìí kò àwọn ọlọ́run ọbọ̀ ṣàbùsí fún wọn wọ̀láàkì kánú àǹfúsàhùn yẹ́dùlìmù àwọn ni wọ́n ṣe àkùsí fún ẹ̀mí ara wọn torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ ní ayé minú alkur'an ó ní iná láha láyé limunasa ṣe'a ọlọ́run ló ń wọ́n ọlọ́run ọba allah òun ń ṣe àbòsí fún àwọn èèyàn bó tilẹ̀ wù kó ma wàlákí nà nasa ànfúsà òun yẹ limun ṣùgbọ́n àwọn èèyàn ń ṣàbòsí fúnra wọn ọlọ́run ọba ló dá wa àwa kọ́la dára wa ọba tó dẹ̀ dá wa ó fi bá a ṣe gbọ́rọ̀ lo ìgbésí ayé wa ó fi kalẹ̀ àkọ́kọ́ láti gbàtà tí ń bẹ́ ń bàrá àdì bàbá wa lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ló ti bá wa ní àdéhùn àtìgbàtà tí ń bẹ ní bàrá àdì ànábì adam alayhisalatu lọ́lọ́wọ́n ọba ti bá wa ládéhùn ọlọ́ni wa idh rabbuka min bani adam min dhuhurihim dhurriyatahum ọlọ́ni ngbà tí òun mú jáde ní àtàrà àwọn ọmọ ànábì ádámà nígbà tí wọ́n ń bẹ ní bàrá àdì bàbá wọn lórí ìyátahùn àwọn ọmọ wọn wọ aṣáàdàhùn aláàfọ̀sẹ̀yìn ọlọ́run lòun wá fi wọ́n jẹ́rìí lórí ara wọn alásùtòbí rọ́bíkó ṣé kọ́ lọ́lọ́run ọba yín tó dáa yín tó yẹ kẹ́sìn ni ọlọ́run ní ti gbogbo wa sọ náà ni pé kọ́ọ̀lù bàlà ṣahidna gbogbo wa la jẹ́rìí ọba tó dáa wa tó yẹ kásìn ọlọ́ni antakulu yawmal qiyamati inna kunna an hadha ghafilin ọlọ́run ni mò ń fi eléyìí rinlẹ̀ fún yín nítorí kó tó wà díjọ́ ń gbé ní alkiyama kẹ má máa sọ wípé kí ni àwo mọ̀ ń pẹ́ eléyìí àwòtakúlù innama ashraka abawuna min qabul àbí kéèyàn kan máa sọ nínú yín pé kí ni àwọn bàbá wa ni wọ́n ṣẹbọ pẹ̀lú rí ọlọ́run ọba wa kunna dhurriyatan min ba'dihim àwa ọmọ jẹ́ àmọ́ kankan afatuhlikuna bima fa'ala al-mubtilun ọlọ́run ni tẹ máa sọ wípé ìrì ọlọ́run ọba ṣó wá fẹ́ pawárun pẹ̀lú táwọn àwọn oníbàjẹ́ èèyàn ṣe ni ọlọ́run nítorí ẹ òun fi ń ṣe ẹlẹ́rìí lórí ara yín ọlọ́run ọba ò wá ba ń ìgbà tá a tún wá jáde sáyé ọba subhanahu wa ta'ala tún wá rán àwọn sí wa láti wá rán wa létí àdéhùn tó ń bẹ láàrin àwọn àtọlọ́hun ọba ọlọ́hun ọba tó sọ tíra kalẹ̀ fún àwọn òjíṣẹ́ yìí kó máa jẹ́ nǹkan tá a tún máa fi rántí ìgbà tí àwọn òjíṣẹ́ bá kúrò láàrin wa mẹ́sẹ̀gì tí wọ́n mú kalẹ̀ wọ́n tún fi kalẹ̀ fún wa tá a tún máa kà ẹni tí ó bá fẹ́ kéèyàn kú sí páńpẹ́ ṣé yóò ṣerú eléyìí fún yàn ìgbà tá a bá gba èèyàn síbi iṣẹ́ lápèjúwe tá a fún ní nǹkan tí ó operate kó ṣe pa aṣọ fún lásán ó tún jẹ́ nǹkan tó ń bẹ lákọọ́lẹ̀ tí ó mọ owó ń gbogbo gbà ipe ọ̀gá tó gbà mí síṣẹ́ bó ṣe fẹ́ kí n ṣe ni èèyàn wá lọ ṣe tó yàtọ̀ sí tí ọ̀gá tó gbà yàn síṣẹ́ ṣe tó sọ fún yàn ǹjẹ́ ọ̀gá yẹn ṣe àbòsí fún yàn bí èsì náà ni pé bó ṣàbòsí torí pé bó ṣe fẹ́ kó o ṣiṣẹ́ ẹ̀hún ó ti sọ ọlọ́run ọba tó dé èmi àti ẹ bó ṣe fẹ́ ká lo ìgbésí ayé wa ó ti sọ ọ́ kalẹ̀ ó ń bẹ lákọọ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà ń kọ́ àárí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ṣe àbùsí fún ẹ̀mí ara wọn ọlọ́run bá ní ká mọ́ mutí ẹlòmí ó jókòó yóò mọ́ mutí ọlọ́run ní a mọ́ ṣe zìnà ẹlòmí ó mọ́ ṣe zìnà ọlọ́run bá ní ká mọ́ gbowó èlé ẹlòmí ó mọ́ gbowó èlé ọlọ́run ní a mọ́ pa nǹkan mí papọ̀ mọ́ ẹlòmí ó mọ́ pa nǹkan mí papọ̀ mọ́ lọ́hún lórúkọ ìdílé lórúkọ ọlú lórúkọ àwọn mọ̀lẹ́bí lórúkọ aládùúgbò a máa ṣe àwọn ìwà tí ó hàn ní alukur'ani pé èèwọ̀ ni tí ọlọ́run bá fìyà jẹ wá ń jẹ ọlọ́run bá ṣàbòsí fún wa ọlọ́run bó ṣàbòsí fún wa torí pé kí ni ó ti establish evidence lé wa lórí pẹ̀lú pé kí ni ó ń rán òjíṣẹ́ sí wa àkọọ́lẹ̀ tún bẹ pẹ̀lú bá a ṣe rí àkọọ́lẹ̀ ń gbàgàdà náà la ń takò ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala a prefer ká tẹ̀lé àwọn ètò ìdílé wa ju pé ká tẹ̀lé àṣẹ ọlọ́run ọba lọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wàhálà lẹ́dí na hadu àwọn tó pẹ̀rẹ̀ àwọn ní yahudi ọlọ́run haram na ma kọsọ́s na alek níta àti sọ fún ẹ síwájú nípa wípé aláàlì ní fẹ́yìn a ṣe àwọn nǹkan míì léèwọ̀ fún àwọn nìyí ní kọ́bù síwájú kẹ́yìn tó dé ọlọ́run ni máa zọlẹ̀m náà hù àwọn kan tá a ṣe léèwọ̀ fún wọn a ṣàbòsí fún wọn wọ́n làákìnkanu ọ̀fúsọ̀ mìíràn àwọn ni wọ́n ṣe àbòsí fún ẹ̀mí ara wọn so ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ ní lẹ́mìí gẹ́gẹ́ bí àdì ọkàn pé ọlọ́run ọbọ̀ ń ṣàbọ̀ alábòsí wọ́n máa rọ̀ búkà bí dọ́láàmì lílà àbìdì ọlọ́run ní ọlọ́run ọba rẹ̀ muhammad sallallahu alaihi wa sallam kò ń ṣe alábòsí fún ẹrú rẹ̀ òun ló fà tó fi jẹ́ pé ọlọ́run ọba sọ́nù àdìsí kùtì ipe iná láhàrá mazulma ọlọ́run ọba ṣe àbòsí ó ṣe é léèwọ̀ léyìn lórí bákan náà wàjà alakùn bẹ́yìn náà kú mú harama ọlọ́run tún wá ní ẹ̀yìn náà gbọ́dọ̀ ṣàbùsí fúnra yín ọlọ́run ọba subhanahu wa ta'ala onífàlà àtàdọ́lámù ẹ má ṣe àbùsí fúnra yín so kéèyàn máa ṣe àbùsí fúnra ẹ̀ ààrẹ náà ló ń ṣe òun ní tàwọn yahoo tọ́lọ́wọ́ bá ń sọ yìí látara pé ọlọ́wọ́n bá subhana wa ta'ala ní kí wọ́n jìnnà sáwọn nǹkan àbò nìkan ṣe àwọn nǹkan ìtọ́lọ́wọ́n bá nìkan ṣe hàn wá níṣe ìtọ́lọ́wọ́n bá nìkan jìnnà sí yẹn inú ẹ̀ ni ó ti máa lúwẹ̀ẹ́ ọlọ́wọ́n bá fi sọ́nu súra kan pé fọ̀bìdúlmín mínà lẹ́dínà háájú àbòsí tí àwọn yahoo dítan ṣe ọlọ́ni haram na aleyhim tọ́yẹ bá ti ń hùhìlẹ́tìláhùn àwọn nǹkan tó jẹ́ nǹkan aláàlí táwọn ọlọ́run ọba ṣe fún wọn tẹ́lẹ̀ a wá sọ àwọn nǹkan míì di aráàmù fún wọn látara pé kí ni àwọn gan-an wọ́n ṣàbòsí fún ẹ̀mí ara wọn ọlọ́ni haram na alim tọ̀yẹ̀ bá ti ọ̀hìnlẹ̀t láwọn wọ̀bí sọ́dí him an sẹ̀bílì láìkẹ́ fìrọ̀ ọlọ́ni láfikún wọ́n tún ń gúnrí àwọn èèyàn kúrò lójú ọ̀nà ọlọ́wọ́ wa eléyìí bíi ayata kàṣíwájú ni àwọn tán jẹ́ àfáà tó yẹ kán máa pàkíyèsí àwọn èèyàn sófin ọlọ́run ọba pé ń tọ́lọ́run ọba fẹ́ nìyí tó yẹ kó jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ proponent òfin ọlọ́run ọba ọlọ́run ọba ni wọ́n bẹ sọ di him and sebele la ikẹfìrà wọ́n tún lé àwọn èèyàn kúrò lójú ọ̀nà ọlọ́run ọba ni ìyẹn nìkan kọ́ ọlọ́ni wa akhzi wọ́n tún máa ń gbowó èlé ìyẹn nìkan kọ́ wa aklihim amuwalẹ̀ nasibil baatil ọlọ́run ni wọ́n tún ń jowó àwọn èèyàn lọ́ní èrú náà nígbà tí àáfà abájẹni tó ṣe pé òun ló ń champion ìmọ̀ ṣe àbùsí fún àwọn èèyàn ìgbàtẹ́ni tó jẹ́ àáfà abájẹni tó ń champion báwọn èèyàn ṣe ń jẹ́ rìbá ìgbàtẹ́ni tó bá jẹ́ àáfà tó bá ń champion bí àwọn èèyàn ṣe ń jowó àwọn èèyàn lọ́ní èrú ìgbàtẹ́ni tó jẹ́ àáfà bá ń champion báwọn èèyàn ó ṣe máa takòfin ọlọ́wọ́n ọba so ló fi jẹ́ pé ẹni tó fi rẹ̀ sí ipò àáfà títí ẹ gbọ́dọ̀ yàtọ̀ láàrin àwọn èèyàn táwọn èèyàn bá ń tẹ̀rì sínú ṣẹ́ẹ̀ṣẹ̀ ní tóun náà bá ń bá wọn tẹ̀rì sínú ṣẹ́ẹ̀ṣẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ní pé kí ni òun legalize àwọn nǹkan yẹn fún wọn ṣùgbọ́n ńgbà tóun bá dúró tó jìnà sáwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ yẹn àwọn onílàáká inú àwọn èèyàn tó ń ṣe wáàsí fún wọn a wò pa ah, eléyìí ò da òun náà ni tí ò fi jẹ́ káfa ṣe ṣùgbọ́n pàtẹ́ pé da làfa àfi ń ṣe eléyìí náà ni ẹlòmíì tẹ́ ẹ bá ń sọ fún pé nǹkan báyìí tí ò dáa ni ẹbọ lélẹ́yìí a ní ṣé ń tẹ́ ń sọ fún mi sí ni pé ṣéwù lágbájá wọ́n ń ṣẹbọ wọn ò wọ̀ná tó wáyé pé wọ́n ò wọ̀ná kájọ wọ̀ná papọ̀ ń gbà wọn àti rẹ́ni tó so eléyìí jáde lẹ́nu torí pé kí ni ó bìlíìvù pé kí ni ò lè jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ kò lè jẹ́ nǹkan ẹbọ kò lè jẹ́ ní téèyàn lè wọ̀ná nípasẹ̀ rẹ̀ kí ṣéwù lágbájá ọmọ lágbájá máa ṣe ara ntí ọlọ́run ọba sọ wípé wọ́n bẹ sọ́dí him and sẹ́bi ìlera ìkẹfì rọ̀ wọ́n lé àwọn èèyàn kúrò lójú ọ̀nà ọlọ́run ọba sọ ló fi jẹ́ pé ẹni tó jẹ́ àfẹ́ẹ̀sìn ó gbọ́dọ̀ jẹ́ ni tí ó mọ pèpè síbi ọ̀rọ̀ ọlọ́run ọba ni ó gbọ́dọ̀ jẹ́ ni tí ó jẹ́ fìtínà fáwọn èèyàn fìtínà fún àwọn èèyàn nípa pé àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe léèwọ̀ òun lẹ́ẹ̀rí tí ó tún mọ champion ẹ̀ ni ẹ̀ torí pé kí ni ó fẹ́ dùn yàn kan nú torí pé kò fẹ́ jẹ́ kí yàn kan bínú sóhun torí pé kò fẹ́ jẹ́ kí òbí kan kó bínú sóhun kò fẹ́ jẹ́ kí aládùúgbò kan bínú sóhun láà èèyàn gbọ́dọ̀ dúró déédéé ìtọ́lọ́wọ́n ọba sọ ní dúró tì ẹni tó bá wù kó tọ́lé ẹni tó bá wù kó mọ́ tẹ̀lé ṣùgbọ́n títí ẹ òun náà ni wípé kó o sọ bó ṣe rí torí pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní alẹ́ ìrọ̀lẹ́má warasatul anbiya àwọn àfáà ni wọ́n jẹ́ni tó jogún àwọn ànábì ọlọ́wọ́n bá wẹ̀yìn alẹ́ anbiya alámi wọ́rẹ̀ sódì náírà kó ṣe pé àwọn ànábì ọlọ́wọ́ bá gbé owó kankan lẹ̀ tá fáàkùn ó jogun wọlé adìrẹ hamani wà ìnàmà wàrọ̀sù ẹ̀l ìmẹ̀sì òun làwọn ànábì ọlọ́wọ́ bá gbé kalẹ̀ ẹni tí òun náà bá wá jòkó ti ọ̀rọ̀ ìmẹ̀sì ó bọ̀rọ̀ jẹ́ ni tí ó máa pàkíyèsí àwọn èèyàn síbi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ntọ́lọ́wọ́ bá fẹ́ ni ntọ́lọ́wọ́ bó fẹ́ ni bákan náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wàhálà lẹ́dínà hádùú àwọn tó ṣe pé wọ́n jẹ́ yahudi ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ni òun ṣe léèwọ̀ fún wọn haram na alim kúlẹ̀ ní dhufurin gbogbo àwọn nǹkan tó ṣe wípé ó jẹ́ ẹranko tí ẹsẹ̀ pátákó wọn tó lẹ́pọ̀ ọlọ́wọ́n bá ló ń ṣe léèwọ̀ fún wọn ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ó ṣe rànkúmí jíjẹ ó ṣe léèwọ̀ fún wọn àwọn bíi pẹ́pẹ́yẹ nǹkan nǹkan ọlọ́wọ́n ọba ṣe léèwọ̀ fún wọn ọlọ́ni wà mínà bákọ́rì wẹ̀lgánàmì haramna alẹ́ ṣùhùmáhùmá ọlọ́ni bákan náà màálù aṣẹ́lẹ̀tọ̀ fún wọn pọ́n lè jẹ́ ṣùgbọ́n ọ̀rá màálù àwọn ọlọ́wọ́ ọba aṣẹ́lẹ̀wọ̀ fún wọn ọ̀rẹ́ ẹran aṣẹ́lẹ̀wọ̀ fún wọn ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ní ilà mahamala dohoruhuma àyàfi ọ̀rá tó bá lẹ̀ mọ́ ara ẹran nínú nìkan yàtọ̀ fún ọ̀rá tó dádúró ọlọ́wọ́n bá la ṣàwọn ilé ilé wọ̀ fún wọn awil hawaya àbí tinú ẹran ọlọ́wọ́n bá subhana wa ta'ala ó ní awo makitala tọbi azmi àbí tó bá rọ̀pọ̀ mégungun ọlọ́wọ́n ní eléyìí ayọ̀ dẹ̀ fún wọn ni ṣùgbọ́n àwọn nǹkan yìí aṣẹ́léwọ̀ fún wọn ọlọ́wọ́n ní pété àbí ṣẹléwọ̀ fún wọn zálìkà jazainahun bíi baghim torí pé wọ́n kọjá àlà òun la fi ń ṣẹléwọ̀ fún wọn àwọn nǹkan yìí òun ṣe wọ̀ fún wọn nípìnlẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tó lọ́wọ́ bá ní kẹ́mẹ́ ṣe wọn ó ṣe ọlọ́wọ́ tún wá fi ìmí ìkún fún wọn ẹtúmọ̀ ṣe léyìn náà wọn ó tún ṣe ẹtúmọ̀ ṣe léyìn wọn ó tún ṣe ẹ̀ṣẹ̀ wọn wá ń pọ̀ ọlọ́ni dáálì kẹjẹsẹ̀ iná bíbá rìm wọ iná lásọ̀ ọ̀dẹ̀ kò ní ọlọ́ni eléyìí tẹ́ mi sọ fún rẹ muhammad sallallahu alayhi wa sallam òdodo mò ń sọ fún ẹ yìí so àwọn yahudi látara ìgbọ́rọ̀ ọlọ́run ọba àìdúró ti ọ̀rọ̀ ọlọ́run ọba ìṣorí kunkun sí ọ̀rọ̀ ọlọ́run ọba bọ́pọ̀lọpọ̀ ṣe ń ṣorí kunkun sọ̀rọ̀ ọlọ́run ọba lónìí ní àwọn nǹkan tọ́lọ́run ọba ń ṣe léèwọ̀ fún wọn ń pọ̀ sí i bẹ́ẹ̀ ni àwọn nǹkan yẹn ó jẹ́ kí ìyá wọn tún máa lékún wájú ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ ó ní wọ́n ìdáàmà òun sílẹ̀ sóra tún tí sóra tuntun bá sọ kalẹ̀ fàmínú mọ́ ni ó ń bẹnu àwọn èèyàn tí ó mọ̀ sọ pé ayukum zadatu hadhi imana eléyìí tún ọmọ tún kà fún wa ń sìn talẹ́ni tó lékún ní mọ́ni nù yín àwọn mọ̀nàfíkì ó mọ̀ bára wọn sọ̀rọ̀ fàmínú mọ́ ni ẹkùn ayukum zadatu hadhi imana ta ló tún lékún ní mọ́ni ọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala ni ẹ má wulẹ̀ ṣẹ̀fẹ̀ láàrin ara yín ẹ má ṣàwàdà láàrin ara yín súrà tí mo sọ̀kalẹ̀ fún amẹ́lẹ́dínà àmọ́nu fàzádẹ́tún ìmàna àwọn tó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ òfin tuntun tó ń bẹnu súrà tá a sọ̀kalẹ̀ fàzádẹ́tún ìmàna àlékún ìmánì ló jẹ́ fáwọn wọ́n yẹ step shirun inú wọn tún dùn pé àwọn tún rí òfin tuntun torí òfin tuntun ìmánì tí ó ń lékún sí ni ìmánì tó ń lékún sí ẹ̀sán níwájú ọlọ́run ọba dáadáa ni àwọn máa dunnú ọlọ́nifọ̀ amẹ́lẹ́dẹ́ iná fi kolómi ìmárọ̀dún àwọn tó ṣe pé àìsàn ń bẹnu ọkàn tiwọn fazadat um richsan ilá richsihim ẹ̀ṣẹ̀ tí wọ́n tún lékún sí ni torí pé súra tuntun àyà tuntun tó ń sọ̀kalẹ̀ ó ń béèrè nǹkan tuntun lọ́wọ́ wọn nǹkan tuntun yẹn rẹ̀ ni wọ́n tún ní ṣe bọ́n ṣe ṣèyí tó ṣíwájú ìyá wọn ó máa pọ̀ sí bọ́n ṣe ń fa olétí òfin ọlọ́wọ́n ọba ọlọ́run sọ pé fàzàdà tó mú rìsàn ìlà rìsìhìn wà má tó nǹkan fèrè wọ́n wà kú lẹ́ni tó jẹ́ kéfèrè sí ọlọ́run ọba kọ́lọ́run ọba kó ṣàánú wá ń bi eléyìí sọ ló jẹ́ pé kùránì kò ń ṣe tíra tá a àfẹ́yà wa máa ń sa kùránì mo fẹ́ kẹ́ ẹ bá ń so dídí alukùránì kalẹ̀ ta ló ń sorú ẹ̀ kalẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam kò sọ kùránì kalẹ̀ fún yẹn kan ipò ń lọ ń sọ kalẹ̀ nílé sàábé kan bẹ́ẹ̀ làbúbákírí ò pè yẹn kan pé kí sọ kùránì kalẹ̀ kan bá rò ẹ lọ́nu alukùránì tó o bá fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba tọrọ mu mú òfin tó ń bẹnu alukur'ani mú lò ní tí kur'ani wà fún un ṣùgbọ́n yìí tí àfọwọ́ bá káàkiri náà dandan à ń kíní kur'ani kalẹ̀ afẹ́ lọ sọ kíní kan kalẹ̀ ṣé ọlọ́run ọba ní kẹ́ ẹ kur'ani kalẹ̀ ni àbí kẹ́ ẹ sọ òfin inú alukur'ani fún àwọn èèyàn so ló jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wa tó nú ẹlòmí ò lè ní excuse inú àwọn èèyàn látara pé kí ni òdodo alukurani clear sí àfáà tó yẹ kó ṣe wá sí káwọn èèyàn jìnnà sẹ́bọ́ kan jìnnà sí ọtí mímu zina ṣíṣe tẹ́tẹ́ títa ìgbowó èlé ìgbà bíráìbù kan jìnnà sí gbogbo nǹkan yìí òun gan ni ó tún mọ encourage wọn lórí ẹ òun gan ni ó mọ sọ wípé kí ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ yóò wá sọ kùránì di nǹkan tó ṣe pé a kàn lọ kà fún àwọn èèyàn káàkiri tí nǹkan bá wà ń sọ fún pé bídíà lélẹ́yìí yóò ní àwọn alákatakítí ẹ̀sìn ìwọ tó kì í ṣe alákatakítí ni bolo ti mú evidence ibi tí ànábì ti lọ ń sọ kùránì kalẹ̀ nílé àwọn olówó káàkiri kódà kó ṣe àdìsí dọ̀yìfù ni mu wá ibi tí ànábì sọ ọlá asálàm tó ti lọ ń sọ kùránì káàkiri alukur'an ọlọ́run ọba sọ kalẹ̀ nítorí ká lè mú òfin tó ń bẹnu ẹ̀ lónìí àwọn yahudi ọlọ́run ọba bínú sí wọn ó tún fi ìyà lékún ìyà fún wọn látara pé kí ni òfin ọlọ́run ọba subhana wa ta'ala wọn àmúṣẹ wọn lè koko lórí àìmọ̀kan wọn lọ́lọ́run ọba subhana wa ta'ala ló fi sọ wípé òun ọlọ́wọ́n ọba fábímọ nẹ́kìdìhìn mi ìfàkọ́hùn àwọn yahudi wọ́n jàǹbá àdéhùn tí wọ́n ní pẹ̀lú ọlọ́wọ́n ọba ọlọ́run látara pé wọ́n jàǹbá àdéhùn yìí làánàhùn àwọn ọlọ́wọ́n ọba aṣẹ́bilé wọn agbé wọn jìnnà sí àánú àwọn ọlọ́wọ́n ọba wàjà ànà kùrúbà nkọ̀síà ọlọ́run ni ọkàn wọn àwájẹ́ kó lé kókó yuharifuna kẹlma an mawadihi ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba wọn yìí wọn yìí ibi tí ọkàn àwọn yahudi lédè ni òun ló fà tó fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala gba tó ní ká má jẹ ọ̀rọ̀ ẹran yìí gẹ́gẹ́ bí tí anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam tó ń sọ fún àwọn sábẹ́rẹ́ ó ní iná láwọ̀ rasulahu harama alaykum bẹ́ẹ̀ alhamiri ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ó ṣe léèwọ̀ fún ìmọ̀ tọ́tí bákan náà wọlmẹ́tàtì ó ṣe léèwọ̀ fún yín ìmọ̀ ta okú ń bété bákan náà ìmọ̀ jẹ́ okú ń bété wàláhàmán khinzir ó ṣe léèwọ̀ fún yín ìmọ̀ ta ẹlẹ́dẹ̀ ìmọ̀ jẹ́ ẹlẹ́dẹ̀ bákan náà wọ̀bẹ́ al-asnam ó ṣe léèwọ̀ fún yín ìmọ̀ ta òṣà ìmọ̀ ta òṣà kéèyàn kan sì kó gbẹ́gi kalẹ̀ kó ló ń gbẹ fáwọn àtàfẹ́ máa fi bo òrìṣà ni òun ò sí tó òun o ṣùgbọ́n òun ló máa ń bá wọn gbẹ ọlọ́run ọba ṣe léwọ̀ àwọn sàábí wá béèrè pé ya rọ̀súlọ́lá afara àìtẹ̀ ṣùhóm alimẹ́ta ọ̀rá òkú gbètè ń kọ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ngbàtà béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n sọ ọ́ fún wọ́n ní fa iná àtúndà ànúbí aljulud òun náà máa fi ń pa àwọn nǹkan bí awọ tán bá ń tàn wọ́n máa ń fi ń pa bákan náà wọ́n tó tìlà bí asófùn wọ́n máa ń fi ń dí ojú ọkọ̀ ojú omi bákan náà wọ́n yẹ stress bí obi anas àwọn yẹn a máa lo ọ̀rá yìí láti lè máa fi tanná anabi sọlá asalam ni láwọ haram anabi ni èèwọ̀ ni èèwọ̀ ni ẹ̀ṣì mọ́ta náà anabi sọlá sọ fún wa yìí pé láàánú allahu yahoo ọlọ́run ọba subhana wa ta'ala ó bínú sí àwọn yahudi ibi dandan ọlọ́run ọba yóò máa bá àwọn yahudi lẹ́mọ̀ haramallahu alayhi mushroom ìgbà tọ́lọ́run ọba ṣe ọ̀rá léèwọ̀ fún wọn gbogbo tó ń jẹ́ ọ̀rá ẹran tọ́lọ́run ọba ṣe léèwọ̀ fún wọn anabi sallallahu alayhi wa sallam ó ní jamaluha wọ́n mú ọ̀rá yìí wọ́n yọ wọ́n bá ọ̀hún àwọn àlọ́ta wọ́n akẹ́lu sẹ́mẹ̀nà ha àwọn àlọ́ ń jẹ owó rẹ̀ kí ni tó ṣe ọlọ́run ní ẹ mọ́ jẹ ọ̀rá tó túmọ̀ sí pé ẹ mọ́ ta ọ̀rá náà wọ́n wá yí òfin yẹn padà sí pé kí ni ẹ mọ́ jẹ ọ̀rá nìkan ni ẹ lè ta ọ̀rá eléyìí ó tún jẹ́ kí ìbínú ọlọ́run bá tún pọ̀ lé wọn lórí sí wọn ló fi jẹ́ pé ọgbọ́n tí ò tó kan tá à dá méjì ẹlòmíì tọ́lọ́wọ́ bá ṣe nǹkan léwọ̀ yóò mọ owó ọgbọ́n àti legalize ẹ̀ fún rẹ̀ ẹlòmíì tí ọlọ́run bá ṣe nǹkan ní ọ̀ràn yẹn yóò mọ wọ ọgbọ́n àti gbékin ní ọ̀ràn yẹn kúrò lórí ara ẹ̀ àìnífẹ̀ẹ́ ara ẹni lélẹ́yìí torí pé ọlọ́run bá tó ṣe nǹkan léèwọ̀ kò ní tó fẹ́ gbà níbẹ̀ kò sáǹfààní kan tí ìtẹ̀lé ọlọ́run ọba tá à ń tẹ̀lé àṣẹ rẹ̀ tó fẹ́ ṣe fún ọlọ́run ọba àwa la àǹfààní yẹn fúnra wa ẹni tó bá ní àánú tó ń bẹ lórí ẹ̀ náà lòun fẹ́ máa bẹ lọ òun fẹ́ máa mu tí káàkiri ni kó máa mú òun fẹ́ máa ṣe zìnà káàkiri ni kó máa ṣe òun fẹ́ máa jowó èrú ni kó máa jẹ́ òun fẹ́ máa gba rìbá ni kó máa gbà òun fẹ́ máa gba bírẹ́bù ni kó máa gbà lọ kò affect anybody ara ẹ̀ náà ló affect tó yẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ló fi ní fọbìdúlmi mi nà lẹ́dí náà hadu haram na alim tọyìbá ti wù hillat lahun wà bí sọ́jì máa sẹ́bí ilẹ̀ kẹsìrà wà ákìlì mu rìbá wà ákìlì him amwala nasi bilbaati ọlọ́run ní àwọn yìí àwọn ọlọ́run ọba aṣẹ́bilé wọn afìyàjẹ wọn látara pé kíni látara wípé wọ́n ṣe àbùsí fún ẹ̀mí ara wọn àwọn ọlọ́run ọba nǹkan míì ta ti ṣe lé ẹ̀tọ́ fún wọn tẹ́lẹ̀ àtúnṣe léwọ̀ fún wọn láti lè fìyà jẹ wọn bákan náà lára eléyìí ó fa tó fi jẹ́ pé ìgbà tí wọ́n tún jẹ́ rìbá tí wọ́n ń jowó èrú tí wọ́n ń gba bíráìbù lọ́wọ́ àwọn èèyàn ìyá wọn tún lékún lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n wá ṣe léyìn débi pé kíni ọlọ́run ni wàjà àná kúlúbọ̀ nǹkan síya ọkàn wọn ti wá le koko ẹ mọ̀ tẹ́lómi bá ṣe ẹ̀ṣẹ̀ débi pé kò fẹ́ sí nǹkan gidi kan tó ṣe pé ẹ bá sọ̀rọ̀ kò ní wọlé tí torí pé ó ti tẹ̀ wọ́n sínú ẹ̀ṣẹ̀ tó ń ṣe ó ti tẹ̀rì sínú rẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn ti wọ̀ lẹ́wù ó ti wọ̀ lágbádá ní tí ó máa ṣe nìyẹn ní tó lè jẹ́ kínú rẹ̀ dùn náà ni pé kí n kẹ́ mọ̀ pé síbi ẹ̀ṣẹ̀ yẹn tó bá rí èèyàn kan tó ṣe yípo pé síbi ìmọ̀lọ́run lọ́kan ó pé síbi tí èso ríire yóò fẹ́ lè máa fojú burúkú wo ẹni yẹn subhana wa ta'ala àdánwò tí ó bá wa tí ó ṣe ọkàn wa ní nǹkan tí ó le koko against òfin ọlọ́wọ́n ọba subhana wa ta'ala kọ́lọ́n kó mọ́ gbé e bá ẹnì kọ̀ọ̀kan wa sọ ọlọ́wọ́n subhana wa ta'ala kò ń ṣe ọba alábòsí kò ń ṣe ọba tó ṣe yí pé ó ní àwọn èèyàn lára ṣùgbọ́n àwọn èèyàn náà ṣe àbòsí fún ẹ̀mí ara wọn abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala èyí tí a bára wa sọ yìí náà kò jẹ́ kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa bí a ṣe ń sọ fúnra wa ibi tí ẹnì kọ̀ọ̀kan wa kù sí kọlọ́mọba kó jẹ́ kí a lè máa ṣe àtúnṣe rẹ̀ gẹ́gẹ́ bí tí a máa ń sọ fúnra wa kò sí èèyàn kan tó pé tán kálukú wa náà la níbi tá a kù sí ṣùgbọ́n tó pọ́n wa lé òun náà ni ká ṣe gbìyànjú láti máa ṣe àtúnṣe ibi tí a kù sí lópin ìgbà tí ọkàn o bá tí ì di ọkàn tó le koko tó wo pé tó wọn a máa ṣe náà ni abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó rọ ọkàn wa fún ọ̀rọ̀ rẹ̀ wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabi ajma'in subhanaka lahumma bihamdik ashadu allah ilaha illa anta astagfiruka wa atubu ilayk Assalamu alaikum.